Hi guys, my name is Rachel. Please, I want you to subscribe Rachel. to my YouTube channel, Afisa Comedy. You can also watch, like, comment on my videos. Ah, hey, oríṣiríṣi. this. Eh, máa ṣàdúró ìwọ̀n tí wàá fàwòrán sí. Tí wọ́n fẹ́ kí bàwá yìí kà á. Ah! Ó kàn rojọ́ lọ ní ṣúá ṣúá ṣúá. Àwòrán làwọn fẹ́ wo àwòrán làwọn fẹ́ kà. Hmm? Ah! Orin mi náà ń pè wò. Ah! Ó ṣe é gorí fún mi, máa ń padà torí mi. Hmm. Eh? n lẹ́kọ̀ọ́ rìn ah yóò dákẹ́ tó kọrin bẹ́ẹ̀ torí mi we are the shooting generator. jìwá ayé mi tèmi bá mi. kí ló ń kọ fúnká. ìṣẹ̀lẹ̀ ṣe ń gbà mí gidi gan gidi gan ó tiẹ̀ lé ní ìyọ̀ adi power line or transformer ó ṣe máa ni, orin nìyẹn kò ní fáwọn ẹ̀kọ́ lórí ìṣòro kò kọ́ náà máa kọ́ ada ẹ̀rọ adáradá ó bá tiẹ̀ ní ìyọ̀ adi inverter inverter ló bá sọ ọkọ̀ oníwọ̀ ni ó yẹ nonsense o máa tó tẹ̀ yọ àdìpá wà láì kọ̀rẹ́tẹ̀ ẹlẹ́tẹ̀ tún fi kì í mọ̀ sí dáadáa àti gbogbo ọgbọ́n yóò wọ̀ kọ̀rẹ́tì yẹn ọjọ́ mi ti wọlé ọ̀sán aláàbí ló ń parí pé pé àjẹ sódì jẹ́nẹ́ pé tọ́ àbí pa láì ní. jẹnẹrétọ̀ ló sọ ìṣòro fún gbogbo púpọ̀ nígbà tí wọ́n ti nà ọkọ̀ púpọ̀ ni àbúlé tẹ́ yóò. mo sọ fún yẹ mo sọ fún yẹ pé kó jẹ kó lọ sí nàìjíríà oh confusion. support.